o ò ṣagi lọ́gbẹ́ o ò tògòrò lọ́fà o wá gbẹ́nu sídìí ọ̀pẹ ọ̀fẹ́ìkànnì wa rahmatulahi wa barakatu ẹ káalẹ́ ẹ sì kú ìkàlẹ̀ a kú iṣẹ́ òní ìròyìn láwọlé sùn ló ń dé sétí ìgbọ́yín láti ikọ̀ akọ̀ròyìn campus radar ninety nine point no frequency èyí tó fi kalẹ̀ sílé ẹ̀kọ́ gíga fásitì tìmọ̀ ọ̀gbìn tìjọba àpapọ̀ ìyẹn Federal University of Agriculture Abeokuta, Usman Akorede Adelu òun lorúkọ tèmi síwájú ohun gbogbo ẹ tẹ́tí sí àwọn kókó rẹ̀ náà. lórí ìdìbò ọdún 2023 èyí tó ń bọ̀ lọ́nà akitiyan ti ń lọ kákàkiri nínú àwọn ẹgbẹ́ òṣèlú tó kù nípa bí wọ́n ti padà rọ́pò ẹgbẹ́ òṣèlú APC àti ẹgbẹ́ òṣèlú PDP nínú ipò ìṣèjọba ẹgbẹ́ òṣèlú people's democratic party ní ìpínlẹ̀ ọ̀ṣun nàka àléébù sí gómìnà oyetola àti ẹgbẹ́ òṣèlú apc gẹ́gẹ́ bí igi wọ́rọ́kọ̀ èyí tó ń dáná rú tí wọ́n ń da àlàáfíà ẹgbẹ́ òṣèlú pdp ìpínlẹ̀ ọ̀ṣun rú. ìpínlẹ̀ ọ̀ṣun ọ̀gbẹ́ni willie obiano òun ló ti ń gbà á lérò pé àfàìmọ̀ kóun má pàṣẹ òfin kónílógbé ní ìpínlẹ̀ anambra. aláṣẹ orílẹ̀ nàìjíríà ọ̀gágun muhammadu buhari àti igbákejì rẹ̀ ọ̀jọ̀gbọ́n yẹmi òsínbàjò ni wọ́n ti fi ohùn lédè nípa abẹ́rẹ́ àjẹsára èyí tó ń dènà àrùn kòrónà kó má bàa ta kóró sínú àgọ́ ara àwọn ọmọ orílẹ̀ nàìjíríà àwọn ẹ̀ka tó ń mójútó fífún ní nọ́mbà ìdánimọ̀ àpapọ̀ orílẹ̀ nàìjíríà NIMC ni wọ́n ti padà so ìyanṣẹ́lódì wọn rọ̀ tí wọ́n sì ti padà sí ẹnu iṣẹ́ wàyò ẹjá gbọ́ ìròyìn náà ní ẹ̀kúnrẹ́rẹ́ lórí ìdìbò ọdún 2023 èyí tó ń kọlẹ̀kùn gbọ̀ngbọ̀n ẹgbẹ́ òṣèlú káàkiri ni wọ́n ti ń fi akitiyan wọn hàn tí wọ́n sì ń fi ìpinnu wọn hàn láti rọ́pò ẹgbẹ́ òṣèlú tó ti ń ṣe ìjọba láti ọdún kejìlélógún nígbà tí ìṣèjọba àwarawa tó ti wà lórílẹ̀‐èdè nàìjíríà àwọn ẹgbẹ́ òṣèlú káàkiri ni wọ́n ti fi akitiyan wọn tí wọ́n sì ti fi ìpinnu wọn hàn láti rọ́pò ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC àti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP nínú ìdìbò ọdún 2023 èyí tó ń bọ̀ lọ́nà tí a ò bá gbàgbé ní ọdún díẹ̀ sẹ́yìn ní ẹgbẹ́ òṣèlú Action Congress of Nigeria ACN All Nigeria People's Party ANPP the Congress for Progressive Change àti apá kan nínú ẹgbẹ́ òṣèlú All Progressive Grand Alliance APGA ni wọ́n parapọ̀ láti di ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC láti lè fi ẹ̀yìn ẹgbẹ́ òṣèlú èyí tó ń ṣe ìjọba ní ìgbà náà ìyẹn ẹgbẹ́ òṣèlú People's Democratic Party láti lè fi ẹ̀yìn wọn láti fi lu ilẹ̀ àwọn ẹgbẹ́ òṣèlú kákàkiri yìí ni wọ́n ti wá fi ìpinnu hàn wípé àtòkèrè báyìí òun ni olójijì ló ti máa ń mú ẹkún rẹ̀ sún ọdún 2023 èyí tó ń bọ̀ yìí àwọn ti ṣetán o láti gba ìṣèjọba lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú APC àti ẹgbẹ́ òṣèlú PDP ẹgbẹ́ òṣèlú people's democratic party ti ìpínlẹ̀ ọ̀ṣun ni wọ́n ti nàka àléébù sí gómìnà adégbòyègá oyètọ́lá àti ẹgbẹ́ òṣèlú all progressives congress gẹ́gẹ́ bí igi wọ́rọ́kọ́ èyí tó ń da omi àlàáfíà tó ń bẹ nínú ẹgbẹ́ òṣèlú pdp ní ìpínlẹ̀ ọ̀ṣun rú ẹni tó jẹ́ igbákejì alága ẹgbẹ́ òṣèlú pdp ní ìpínlẹ̀ ọ̀ṣun ọ̀gbẹ́ni sunday akànfẹ́ òun ni ó nàka àléébù sí gómìnà adégbòyègá oyètọ́lá gẹ́gẹ́ bí igi wọ́rọ́kọ́ èyí tó ń dáná rú akànfẹ́ nígbà tó ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ òun ló sọ wípé ẹgbẹ́ òṣèlú all progressive congress ń gbìyànjú láti lo ọkùnrin tá a mọ̀ sí mr ọ̀gbẹ́ni sọjí adágúnnódó gẹ́gẹ́ bí ẹni tí ó da omi àlàáfíà ẹgbẹ́ òṣèlú people's democratic party ti ìpínlẹ̀ ọ̀ṣun láti fi dàrú tí a ò bá gbàgbé ilé-ẹjọ́ ló padà ṣẹ̀ṣẹ̀ yàn padà sí ipò ọ̀gbẹ́ni sọjí adágúnnódó gẹ́gẹ́ bí alága fún ẹgbẹ́ òṣèlú people's democratic party ní ìpínlẹ̀ ọ̀ṣun ọ̀gbẹ́ni sunday akànfẹ́ olùwàǹpadà sọ wípé ẹgbẹ́ òṣèlú all progressives congress àti gómìnà adégbòyègà oyètọ́lá ni wọ́n ń gbìyànjú láti lo ètò láti lo ète àti láti pèrò láti lo ọ̀gbẹ́ni sọjí adágúnnódò yìí gẹ́gẹ́ bí ẹni tí yóò padà lò láti fi da àlàáfíà tó ń bẹ nínú ẹgbẹ́ òṣèlú people's democratic party láti fi dàrú. gómìnà ìpínlẹ̀ anambra ọ̀gbẹ́ni willie obiano òun ló sì ń padà gbà lérò wípé àfàìmọ̀ kóun má pàṣẹ òfin kónílé-ó-gbélé ní ìpínlẹ̀ Anambra lórí àrùn kòrónà bó ti ń jà ròhìnròhìn nínú ìpínlẹ̀ náà. Gómìnà Willie Obiano òun ló ń fi ọ̀rọ̀ yìí lóde láti ẹnu àwọn tí wọ́n jẹ́ abẹ́ṣekáwọ́ gómìnà náà ni wọ́n ń padà nígbà tí wọ́n ń padà sọ̀rọ̀ wọ́n ní pé gómìnà Willie Obiano ó jẹ́ ọlọ́kàn àánú ó sì jẹ́ ẹni tí ó ní èròǹgbà àwọn mẹ̀kúnnù lọ́kàn tó sì nífẹ̀ẹ́ àwọn ará ìlú ìpínlẹ̀ Anambra dọ́kàndọ́kàn wọn ní tí kì í bá ń ṣe bẹ́ẹ̀ ni ó jẹ́ kí gómìnà Willie Obiano kó ti pàṣẹ òfin kónílé-ó-gbélé kódà ká tó ṣe ọdún kérésìmesì rárá kò dín ní ìdá ọgọ́rin nínú àwọn tí wọ́n ti lùgbàdì àrùn kòrónà ní ìpínlẹ̀ Anambra yìí láàrin ọ̀sẹ̀ méjì lẹ́yìn ìgbà tí ọ̀wọ́ kejì àrùn kòrónà tó ti ń jà ròhìnròhìn lóde nàìjíríà àti káàkiri àgbáyé tó sì wá já sí wípé kò dín ní ìdá ogójì nínú àwọn ọmọ ìpínlẹ̀ Anambra tí wọ́n ti ń padà lu ìgbàdí àrùn kòrónà láàrin ọ̀sẹ̀ kan léyìí tó sì jẹ́ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí ọ̀wọ́ àkọ́kọ́ kọ́kọ́ wáyé ìdá mẹ́sàn-án péré ni àwọn tí wọ́n lùgbàdì àrùn kòrónà ní ìpínlẹ̀ Anambra gómìnà Willie Obiano ló wá ń sọ wípé tó bá ń tẹ̀síwájú báyìí kò sọ́gbọ́n o táwọn yóò dá sí àyàfi kí àwọn pàṣẹ òfin kónílógbélé kí àrùn kòrónà kó má bàa di tọ́rọ́ fọ́nkálé káàkiri ìpínlẹ̀ Anambra. aláṣẹ Muhammadu Buhari àti igbákejì rẹ̀ ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò ni wọ́n ti fi ohùn léde wípé abẹ́rẹ́ àjẹsára tó ń dènà àrùn COVID-19 kó má bàa ta kóró sínú àgọ́ ara wa èyí tí ó balẹ̀ sórí Nàìjíríà láìpẹ́ àwọn ni wọ́n kọ́kọ́ gba abẹ́rẹ́ náà sára. aláṣẹ muhammadu buhari ń sọ eléyìí láti fi ọkàn àwọn ọmọ orílẹ̀ nàìjíríà balẹ̀ wípé abẹ́rẹ́ tó ń dènà àrùn covid-19 kan má bàtà kóró wọnú àgọ́ ara wa yìí kò ní ṣe nǹkan kan nínú ìjàmbá sí ìlera àwọn ọmọ orílẹ̀ nàìjíríà bí kò ṣe kódà gẹ́gẹ́ bí ìdáàbòbò kí àrùn kòrónà kó má bàtà kóró wọnú àgọ́ ara àwọn orílẹ̀ nàìjíríà eléyìí ni aláṣẹ ló fẹ́ ṣe kó ba lè fi ọkàn àwọn ọmọdé nàìjíríà balẹ̀ wípé kò sí ewu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ àfigèrè àparò láti lè fi ọkàn wọn balẹ̀ wípé abẹ́rẹ́ yìí kò ṣe ìjàmbá kankan fún àgọ́ ara wọn bí kò ṣe kó jẹ́ èṣọ́ kí àrùn kòrónà kó má bàa di tọrọ fọkalé kó má bàa sì kárí ilé kó má kárí oko bíi aṣọ oníṣúgà lóde nàìjíríà àwọn ẹ̀ka tó mójútó fífún ní nọ́mbà ìdánimọ̀ ìyẹn NIMC ni wọ́n ti padà so ìyanṣẹ́lódì wọn rọ̀ tí wọ́n sì padà sí ẹnu iṣẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n ti padà dá iṣẹ́ sílẹ̀ àwọn ìjọ NIMC ò ní wọ́n ti padà sọ wípé àwọn ti padà sí ẹnu iṣẹ́ o lẹ́yìn ìgbà tí wọ́n ti fi lẹ́yìn ìgbà tí wọ́n ti fi ẹ̀dùn ọkàn wọn hàn nípa ìmáyanṣẹ́lódì ní àárín ọ̀sẹ̀ tó lọ yìí àjọ NIMC ni wọ́n padà tẹ̀síwájú ìrànlọ́wọ́ wọn wọ́n sọ wípé àwọn fún ìjọba àpapọ̀ ní ọjọ́ mọ́kànlélógún péré láti fi lè dáhùn sí gbogbo ìbéèrè wọn àìjẹ́bẹ̀ ó dandan káwọn padà sí ẹnu ìyanṣẹ́lódì èyí tí àwọn gùn lé. pọ́nbẹ̀sùn fàpòrọ̀rí ìwọ ọmọ báyìí òun lọmọ mọ̀ṣọ̀ kígbẹ́ hùwà dáadáa sí ẹbí ará ọ̀rẹ́ ojúlùmọ̀ àti gbogbo àwọn èèyàn tó bá bá pàdé pátá káyé balọ̀rùn fún kó wa wa ọ̀wọ́n ni o ìròyìn láwọlé sùn kò ní jù báyìí lọ ní àṣálẹ́ tòní ẹ tún pàdé wa ní ọ̀la fún àkọ́tún ìròyìn míì láti ikọ̀ akọ̀ròyìn Campus Radar ninety nine point no frequency ẹ má gbàgbé láti tẹ̀lé wa ní gbogbo àwọn ẹ̀rọ ayélujára wa lórí Instagram Campus Radar Funap. orí Facebook Campus Radar Funap. bó sì jẹ́ lórí Twitter ni at campus underscore radar tó bá sì jẹ́ orí WhatsApp lẹ́yìn tí fẹ́ kàn sí wa ẹ lè kàn sí wa lórí zero eight zero nine zero seven four three two zero six lẹ́ẹ̀kan sí zero eight zero nine zero seven four three two zero six tó bá sì jẹ́ pé ẹ̀yin fẹ́ bá wa sọ̀rọ̀ lẹ́yìn kan àwa kan ẹ lè pè sórí zero seven zero six six three seven five nine three zero tàbí zero nine zero seven five six seven four two one four kára láyọ̀ ká pàdé nire ká má ṣe lòdì ẹ̀yin ara wa Usman Akóredadélu òun lórúkọ tèmi orin re òun lásùn ó dàbọ̀. kò sí ohun tó pọ̀ kan tí kì í tán àfi ọlá Elédùmarè ìwà rere ṣá lẹ̀ṣọ́ ọmọ ènìyàn asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní àti máa gbọ́ mi. Ìròyìn láwọlé sùn ni mo tún mú wá sí etí ìgbọ́ yín lórí ẹ̀ka àkàròyìn Tapua Station ninety nine point no frequency. Orúkọ mi ò tí yí padà. Emene ni Musbauldeen Balkis Abisoye. Ẹ jẹ́ ká bọ́ sí àwọn àkọlé rẹ̀. NECO yọ orúkọ àwọn iléèwé kọ̀ọ̀kan wọ́n sì fi orúkọ àwọn alábòójútó sí inú ìwé àkójọ dúdú tí àwọn olóyìnbó ń pè ní blacklist nítorí àìṣedéédé neco gbé èsì ìdánwò oṣù kẹwàá sí kọkànlá ọdún twenty twenty jáde world health organization who ṣe òǹkà àádọ́rùn-ún mílíọ̀nù àrùn covid nineteen lágbàáyé. Gómìnà ti tẹ́lẹ̀ fún ìpínlẹ̀ Imo Ndubisi Kanu kú ní ọmọ ọdún àádọ́rin lé mẹ́jọ tíí ṣe seventy eight years. Ẹ jẹ́ ká bọ́ sí inú ìròyìn. National Examination Council (NECO) ṣe ìpàdé ní Ọjọ́rú ọjọ́ kẹta kẹtàlá ọdún 2021 twenty one tí a wà yìí wọ́n sọ pé àwọn ti yọ orúkọ àwọn iléèwé kọ̀ọ̀kan láti máa ṣe ìdánwò àwọn torí àìṣedéédé tí àwọn olóyìnbó ń pè ní examination malpractice wọ́n tẹ̀síwájú pé àwọn sì fi orúkọ àwọn alábòójútó sí inú ìwé àkójọ dúdú tí ń ṣe blacklist torí àìṣedéédé àti àìmọṣẹ́ wọn níṣẹ́. Iye orúkọ àwọn ilé-ìwé yìí láti má máa ṣe ìdánwò NECO yóò wáyé fún ọdún méjì èyí tí ń ṣe pé àwọn ilé-ìwé yìí ò ní ní àǹfààní àti ṣe NECO fún ọdún méjì alákòóso àti olùdarí pátápátá fún neco ọ̀jọ̀gbọ́n godswill obioma ṣe ìpolongo yìí níbi ìpàdé wọn ní ìlú àbújá nígbà tí wọ́n gbé èsì ìdánwò ọdún èsì ìdánwò oṣù kẹwàá sí kọkànlá ọdún twenty twenty jáde. Ọ̀jọ̀gbọ́n Godswill tẹ̀síwájú pé ìgbìmọ̀ àwọn ò fi àyè sílẹ̀ fún àìṣedéédé, torí náà àwọn ṣe àkíyèsí pé àìṣedéédé ti ọdún 2020 dínkù sí òǹkà àìṣedéédé ọdún 2019. Ọ̀jọ̀gbọ́n Godswill ṣe ìpolongo èsì ìdánwò yìí ní Ọjọ́rú. Ní ìlú ìbàdàn ní ìlú àbújá ó tẹ̀síwájú ó ní one million one hundred and two thousand and forty-one ni wọ́n yege kọjá gẹ́gẹ́ bí obioma ṣe sọ gẹ́gẹ́ bí obioma ṣe sọ ó fi hàn pé àwọn àṣedánwò eight hundred and ninety-four thousand one hundred and one nínú one million two hundred and nine thousand nine hundred and ninety-two ni wọ́n kọjá ni wọ́n yege kọjá fún ìdánwò yìí nínú mathematics and English. World Health Organization ṣe òǹkà àádọ́rùn-ún mílíọ̀nù àrùn COVID-19 lágbàáyé. Òǹkà àrùn COVID-19 lágbàáyé ti ju àádọ́rùn-ún mílíọ̀nù náírà lọ, èyí tí òǹkà rẹ̀ sì mú orí lé àádọ́rùn-ún lé mílíọ̀nù ní Ọjọ́rú, gẹ́gẹ́ bí òǹkà tuntun tí World Health Organization (WHO) gbé kalẹ̀. United States of America ṣì jẹ́ orílẹ̀-èdè tó ń ṣáájú nínú àwọn tí wọ́n ní àrùn yìí jùlọ united states of america ní òǹkà àrùn twenty two million four hundred and twenty eight thousand five hundred and ninety one wọ́n sì ní òǹkà three hundred and seventy three thousand three twenty nine fún èyí tí ó ń ṣe òǹkà fún àwọn tí àrùn yìí ti pa gómìnà ti tẹ́lẹ̀ fún ìpínlẹ̀ Imo Ndubisi Kanu kú ní ọmọ ọdún àádọ́rin lé mẹ́jọ ọ̀gbẹ́ni ndúbísì kánù kú ní fẹ̀rẹ̀ ọjọ́rú ọjọ́ kẹta ọdún tí a wà yìí ní ilé ìwòsàn tí a kò mọ orúkọ ẹ̀ lẹ́yìn tí ó ṣe àìsàn ráńpẹ́ mọ̀lẹ́bí olóògbé ereke kánù tó ń ṣiṣẹ́ ní iléeṣẹ́ ndúgbò kánù ní Victoria Island sọ báyìí wípé mi ò lè sọ fún yín pé mo lè sọ fún yín pé ó kú ní àárọ̀ ọmọ ọdún àádọ́rin lé ní mẹ́jọ sí ni a ṣe ọjọ́ ìbí rẹ̀ ní oṣù kọkànlá ọdún 2020 mi ò ní àlàyé púpọ̀ jù báyìí lọ. kí ọ̀gbẹ́ni kánù tó kú òun nìkan ni ọmọ ilẹ̀ Ìgbò tí wọ́n fi jẹ́ Supreme Military Council SMC kí Olúṣẹ́gun Ọbásanjọ́ tó yí padà nígbà tí ó gba ipò olórí ìpínlẹ̀ ní 1975. Ẹ jẹ́ kí a tún ibẹ̀ yẹn gbọ́. Kí Ọ̀gbẹ́ni Kánù tó kú, òun nìkan ni ọmọ ilẹ̀ Igbo tí wọ́n fi jẹ Supreme Military Council SMC ní 1975 kí Olúṣẹ́gun Ọbásanjọ́ tó yí padà nígbà tí ó gba ipò olórí ìpínlẹ̀ ní ọdún 1976. a ò rí jù báyìí lọ lórí ètò Láwòlísùn kí ẹ sì má gbàgbé láti tẹ̀lé wa ní gbogbo àwọn ẹ̀ka ayélujára wa at campus radar funab lórí instagram at campus at at campus radar funab lórí instagram campus underscore radar lórí twitter campus radar funab lórí facebook ẹ sì lè kàn sí wa lórí whatsapp line wa zero eight zero nine zero seven four three two zero six lẹ́ẹ̀kan sí zero eight zero nine zero seven four three two zero six. kí a má gbàgbé pé àrùn covid-19 ṣì wà níta ẹ fọwọ́ yín ní òrèkóòrè kí ẹ sì má gbàgbé láti máa di ìbòmú yín kiri nígbà gbogbo ọlọ́run ọba aláwòrán ò fi àìsàn kan oníkálukú wa orúkọ mi ni musbaudeen balikiz abisuyi lẹ́ẹ̀kan sí asalaamualeykum wa rahmatulahi wa barakatu.